وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يذكر أداء الحج لمن شاء من عباده وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله خير من حج وطاف وقال خذوا عني مناسككم صلوات ربي وسلامه عليه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 ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ọlọ́run bá ti hajj lọ́rùn àyàn lórí àwọn èèyàn ẹni tó bá ní agbára ọ̀nà àti débẹ̀ nínú wa ẹni tó bá wá ní agbára yìí tó tàkìtì pàpọ̀ tọkọ̀ láti lọ síṣẹ́ hajj fọmọ kí ọlọ́run ọba ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ gbogbo àgbáńlá yìí tọ́da. عمر بن الخطاب أبي عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما أبو باور ولا تدى النبي محمد صلى الله عليه وآله وسلم أن من بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان muttafaqun alayhi bí orí òkú márùn ìlànà ẹ̀sìn islam lé lórí ọ̀kan nínú àwọn òkú márùn àwọn yìí kó náà ní ṣe hajj Umar ibn Khattab radiyallahu anhu ọsọrọ kátó banilẹrù nípa ọ̀rọ̀ ṣe hajj yìí wọn ni laqad hamamtu an ab'atha rijalan ila hadhihi al-amsar fayanzuru kulla man kana lahu jiddatun ليضربوا عليهم الجزية ما هم بمسلمين ما هم بمسلمين lẹ́sẹ̀ tí mo ti pinnu rí o kékeré bí àwọn èèyàn dìde láti lọ sí àwọn àlò ńláńlá gbogbo láti lọ wo àwọn ẹni tọ́lọ̀ wọn bá kò fún tó kò láti rí wọn ní agbára àti lọ sí fẹ́ hajj ìgbà tó ti pé wọ́n pọ̀ láti lọ sí kí wọ́n máa gba owó ọ̀daràn tí kẹfẹ́rì máa san fúnjọba islam tí bá ń gbèlú islam wọ́n máa gbà lọ́dọ̀ wọn nítorí pé wọn kì í ṣe mùsùlùmí àní wọn yìí ṣe mùsùlùmí subhanallah ẹni tó lówó tó lágbára tó lálàáfíà tó fi lọ lọ sí ṣe hajj ṣùgbọ́n tó kọ̀ láti lọ òun náà ni Umar sọ yìí ó ní wọn yìí ṣe mùsùlùmí ìbájọ́ pé mùsùlùmí ni kí lọ́wọ́ fẹ́ẹ́ di lọ́nà láti lọ sí ṣe hajj nígbà tó lágbára láti lọ sí bẹ́ẹ̀ Sa'id ibn Mansur olóògbé jáde nínú síra rẹ̀. Ali ibn Abi Talib radiyallahu anhu oná sọ̀rọ̀ lọ́jọ́ gbanilẹ́rù oní man qadura ala al-hajj fatarakahu fala alayhi an yamuta yahudiyyan aw nasraniyyan gbogbo ẹnikẹ́ni tó bá ní agbára láti lọ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń pàṣẹ tó láti lọ ó ti fún un bí kókó ní ọ̀hún ní àbí kókó ní àgbára yìí ọlọ́kọ̀ sáré wa. eléyìí fi hàn wá owó tó ń dìka eléyìí tó gbò mẹ́lẹ̀ eléyìí tó fi pamọ́ sí báńkì tọ́ǹkẹ́ tọ́ǹtara rẹ jẹ owó yìí báyìí tó ní tó tó lọ sí bẹ́ẹ̀ háìsì tó ọkọ̀ láti lọ sí bẹ́ẹ̀ háìsì wọn náà ló kó bọ tí wọn náà tó wá bí àwọn ọ̀rọ̀ tó gbani lẹ́rù yìí o àbí tètè múra kó ọ̀sán pátá yìí láti rí kọ́ lọ síṣẹ́ hajj nítorí pé àsìkò sí ìlọlù lónìí olónìí báyìí tí ẹ bá pinnu kó fẹ́ síṣẹ́ hajj lọ́dún tá a wà ń bẹ̀ níṣẹ́ hajj ti ń fọ ogúnjọ́ ó lé kàkà yìí ní rọrùn ìlọlọ síṣẹ́ hajj rẹ̀ torí ẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú ẹgbàá wọ́n rẹ̀ abdullahi abdul radiya allahu anhu ma tó gbà wá anabi fún wa ọ̀pọ̀ wa ní ìkìlọ̀ pàtàkì ó sì ti wá ní kòkòrò ńlá ike gbogbo ẹni tọ́lọ́ bá ti fún lágbára nítorí lọ sí dáhàj ọmọ ti lọ lára o onídàáj jọlọ onílẹ̀ àj sẹ́yìn náà àhàdàkọ́ láàyè mìíní máa yẹ àrẹ̀mọ́lẹ̀ rọwọ́ àbúrò ìmáàmù ahmed ó ní ẹ̀yà wa lọ sí dáhàj yìí o ẹ̀yà wa lọ sí dáhàj torí pé nìkan nínú yìí kọ́ máa ń tó lè tẹ̀lé tó wọ́n lọ́ọ̀ àdìgbò sẹ́nìkan tó máa lè tẹ̀lé tó lọ́nà ọlágbára rẹ lónìí tó o bá fi palẹ̀ kí lọ́wọ́ màá tó lè ti tẹ̀lé sí ọlọ́dún tí ń bọ̀ ọlágbára rẹ lónìí ọkọ̀ láti lọ sí kí lọ́wọ́ màá tó lè ti dúkìá àtàlágbá rẹ lọ́dún tí ń bọ̀ torí ẹ̀ olóríire wọ́n fi fi ákì wọn palẹ̀ wọ́n máa tètè mójútó nílé lọ sí ẹnikẹ́ni tó bá fẹ́ ti tẹ̀ háì ìjọ yẹ kó mójútó òun náà làwọn kan ti ń ìyàwó rẹ àti àwọn èèyàn rẹ tó fi sílẹ̀ sílẹ̀ báwọn tó ń fi ti olódó ọ̀rọ̀ kó pàkíyèsí wọn lọ sí ìfún abẹ́rù ọlọ́ níta fi pé ní bẹ́rù ọlọ́ ó náà ní ìṣèdáàlú àwọn àmì òṣìṣẹ́ náà ń náwó àyè ẹ máa ń ṣe tọ́lọ́ wọn bá fi parí láti ẹ ti jìnnà ṣe tọ́lọ́ wọn bá kọ̀ fún lókù púpọ̀ nínú àwọn obìnrin tó ti pé tọkọ wọn bá bẹ́lẹ́ náà wọ́n máa ń ṣe ìṣìnà máa láàyè báwo wá ní tọkọ ọ̀bá sílẹ̀ ọ̀nà sílẹ̀ nìyẹn ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀fá yọ ọlọ́run ẹran ti lọ sí gbogbo owó tó wájú ọlọ́run láti ṣe kírò ọba rínúró ọba tí nǹkan ọ̀pá máa ti. bákan àwọn èèyàn rẹ lọ́pọ̀lọpọ̀ ọba tí wọ́n ń bọ ọmọ tó lórí rẹ tí wọ́n bẹ́ẹ̀ náà wọ́n ọlọ́wọ́ wọ́n ń dọ́gbọ́n

ọwọ́ akó ọlọ́sọ̀wọ́ hajj ó tètè ọjọ́ pẹ́ nìkan ló fi àti lọ hajj ló fi wọ́ láti wọ́n á O kọ́ máa tètè jẹ́ fún wa ó sì tètè kọ́ mẹ́jẹ bẹ́ẹ̀ ọjọ́ kówó rẹ̀ náà lọ sàn wọ́n lọ́dọ̀ wọn fún fún wọn láti lọ sí ṣe hajj wọn wọ̀fà lọ́dọ̀ wọn gbogbo wọn ti fẹ́ lọ́dọ̀ rẹ̀ òun láì jẹ́ kó gba ìyọ̀dá lọ́dọ̀ àwọn ẹni tó bá jẹ lówó ẹni tó jọ lówó àtẹni tí wọ́n jẹ lówó wà á fi sábẹ́ àkọọ́lẹ̀ nítorí ayọ̀ àmà ìyá máa lọ láti òkú mọ̀tọ́ lásán kó lọ lọ kó pàdé ikú tí láì báwo wà lẹni tí ṣe lọ báwo wà lẹni tó ṣe ké ọbẹ̀ ti lu wọn ọbẹ̀ ti fi fi tọ́wà láyé ọbẹ̀ lọ sí hajj ọbẹ̀ lọ sí mẹ́tíkà ní tí bá lò bá yá tí bá lò ọ̀bá tó yára àbọ̀dà mi tẹ́ gbà ọlọ́ tíkọ́tíkọ́ ó kéré ju ẹ̀ lè ti wákàtí máa mú kó tó di pẹ̀lú ibi tẹ́ ti lọ sí tẹ́ hajj nítorí eléyìí wàá pa kọ́ lẹ̀ ayé bá ama ti kó bá pa ọ́ kó lè bá amata lẹ ní sọ́jà lówó kó lè bá bọ́ sán kó lè bá ní nínú sàárè rẹ nítorí àti sàtẹ́tọ̀ Muhammad sallallahu alaihi wa sallam lórí tó mọ̀ حتى يقضى ọlẹ́mi mọ́mi nínú sáré rẹ̀ ó fi tókò sára tètè rẹ̀ òní nísìmí òní gbọ́ títí tí wọ́n fi bá àtàkùnṣe o mọ́mi ni wọ́n àtọ̀rọ̀ káàkiri nítorí pé káàkiri ní tó ṣe o ọkọjá àgbègbè lásán nítorí ilé ìsẹ̀bá àdé kókò lè dẹ́rù lẹ́yìn ikú yẹn ti jẹ́ kébè ẹsẹ̀ wo lẹ́sẹ̀ tó kúkú mà. lórí ẹ̀ ẹni tó ti jẹ́ olówó ọkọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ nítorí pọ́pọ́ nínú àwọn èèyàn lóṣù kí wọ́n bá ti fáwọn òríyàn má ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbogbo owó tẹ́ dẹ́yìn wọn ò ní jẹ́wọ́ fáwọn dẹ́yìn lówó má wọ́n á máa ṣe bí kẹ́nìkan má mà nípa rẹ̀ nítorí fáwọn òní san ọ̀dà láìra kó tó di pàápàá yìí tó bá ti lọ́la láìra yẹn ọ̀dà ìlú kan fẹ́ tó lé gbà tó fi lè sá mọ́lọ́ ọba lọ́wọ́ torí ẹ̀ ọ̀pá kan gbogbo ẹ̀. bákan ẹni gbogbo àwọn àmọ́ àmọ́sẹ̀ rẹ wà á tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa wà á kúrò nídìí ẹ̀sìn wà á sì pín kó ní padà sídìí rẹ̀ má wà á dẹni tọrọ lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ ọlọ́run wà á máa máa síwájú nínú àwọn àìdá àti àtìsí rẹ lórí kí ọlọ́run ọba wa ọba òtúkọ kábàámà òtúkọ túbá òtúkọ pẹtẹtì bí ikọ ọlọfẹ tó ọba tẹ nínú àwọn èèyàn yẹn ìgbé kọ yá fi rẹ kọdà púpọ̀ foríjàn tọba ti sọ ìwò foríjàn tọba ti fẹsẹ̀ lọfẹ gbà wàá fira rẹ sílẹ̀ láyé tó fi fẹsẹ̀ lára rẹ nítorí pé kọ fẹsẹ̀ lára rẹ láyé ti kẹsì bá lórí pé ọjẹ nìkankan ó fi ọ ìkẹwàá jẹun jíjọ fẹjà kìí àmà lọ lọ́jọ́ tí ò ní tó tí ò ní tọ́lá tí ò ní sí kankan ní ìyẹn ló fi dì mọ́ yàtọ̀ sí sẹ́ẹ̀rì yẹn sẹ́ẹ̀rì tí ó tó kankan ó náà ni wọ́n wá kú wọ́n máa bá yàn kankan ní sẹ́yìn àjàmbá ní yàn sábà tó sí áá káyà tètè yẹn tu rẹ̀ wọ́n parí níbi ayé mi wọ́n tó bó ọmọ àbíjẹ́ ní àná ayélujára ọlọmọkùnrin wọn lọ àyílẹkùn tó fẹrẹ o ẹtù bá olùgbàgbọ́ òdodo kẹrin bá gbórí rẹ̀ ẹ̀yẹ ìdílé bá dọ̀là nítorí pé ọmọ òníra wa ọlọ́wọ́n bá nìkan lọ́mọ tó lè ṣẹlẹ̀ tó ká lù lọ́la ọlọ́wọ́n tó fi dáadọ́ máa ṣẹlẹ̀ tó wa. ẹni tí lọ sí sẹ́ hajj wà á sẹ́kẹ̀ ìjọ owó tó mú lọ sí sẹ́ hajj ìjọ owó tó dáa àbí owó burúkú nítorí pé bẹ́ẹ̀ nínú àwọn èèyàn ẹni tó ṣe é gbé káràkátà rẹ̀ ní ṣe nítorí dáa ní ọ̀rà nítorí dáa ní ìta kéjàmbá àwọn èèyàn níbi ọjà rẹ̀ kéjì sábò kí máa fi hàn wọn kó olóṣèlú rí àlàyé tó pé ló máa ń ṣiṣẹ́ ní tọ́ba àràjà lọ́dọ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ tó jẹ́ pé kó bọyọ̀ fóun náà níbi tọ́ba ti rà eléyìí báyìí ó máa ń sọ́ra fún haram haram kọ́ wọn lọ́wọ́ o nítorí wọ́n máa ń kẹ́ bàbá kójọ táàrí kójọ ayé fi lọ alára náà yọ padà sí sábà bíi lọ ah olórí lélẹ́ yìí báyìí nítorí pé owó tó ń lọ́n lọ́ fi ṣẹṣẹ hajj báyìí owó tó dáa ni wọ́n bẹ nínú àwọn èèyàn ẹni tó owó nínú àlọ́ tó na haram náà tó hajj bí ẹni tó ṣe yàwó yàwó bí ẹni tó ṣe pé bí ẹni tó ṣe pé bí ẹni tó ṣe ike ni ó gbé owó ìlọ́wọ́ wọ́n wá fẹ́ lọ sí ṣiṣẹ́ hajj ọgbọ́n mọ̀nà kejì lójú wọ́n fẹ́ lọ sí ṣiṣẹ́ hajj ẹni tó ṣe é ké amúlùmánàwò iná ní bákàláyé rẹ̀ irú àwọn eléyìí báyìí tó bá yẹ kó lówó burúkú lọ́lọ́ sí ṣiṣẹ́ hajj áà jẹ́ ta jẹ́ bàjẹ́ ọlọ́run bá ti gba fẹ́ ṣiṣẹ́ nítorí pé ó ṣiṣẹ́ tá a bá ti pẹ̀lú owó tó ọ̀dà áà ṣiṣẹ́ ṣiṣẹ́ ní sẹ́yìn padà jáde nínú hadith Abu Hurairah radiyallahu anhu ولا نبي محمد صلى الله عليه وآله وسلم قل إن الله تعالى طيب لا يقبل إلا طيبا ọba tó ma lọ lọrùn èyí ká kankan lọ́dọ̀ ẹrù rẹ àti bàbá rẹ wọn ti bọ ọkọ títí tó mẹ́ta ṣùgbọ́n títí wọn lé olóòdì gbọrọ ọńtà ọtí mọjà tó ń tà a'udhu billahi minash shaitanir rajim mùsùlùmí mà ní ọ ọmọlẹ́yìn anábì má ló gbéra rẹ ó ti yẹ kó apá ti ti pẹ́ àbí ó ti yẹ kó apá ti ti pẹ́ owó yìí wá lọ sàmúlùmọ́lá rẹ̀ pẹ̀lú àwọn owó bìbí pẹ̀lú àwọn owó tìrẹ́bọ̀ pẹ̀lú àwọn owó bọ́tí wọ́tà pẹ̀lú àwọn owó bíjú mìíràn ìlọ wá kójọ pọ̀ tóbilọ́sọ́wọ́ háì òfin ṣẹ̀rí àpò ike ìdá ìsàlọ̀kọ̀ lẹ́xọ̀rọ̀m tẹ̀lé xalẹ́lì mọ́lọ́bà lẹ́xọ̀rọ̀m wọ́n ní sí haram bá dàpọ̀ mọ́ xalẹ́lì yóò bó di xalẹ́lì torí ẹ̀ tá a bá fowó tó da tá a fi kówó tó ọ̀dà tá a lọ fi sanwó sẹ́ hajj lábẹ́ òfin ọlọ́run owó tó ọ̀dà ló fi sanwó sẹ́ hajj àwọn òbílẹ̀ ìbílẹ̀ ṣe fún àlọ́ yìí torí ẹ̀ ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń tọ́jú ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń tò gbogbooro ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń tàtàkùtà ẹ̀ pàtì o ẹ̀ pàtì ẹni tó bá gbọ́ òun ló torí ẹni tó bá kọ́ láti gbà wọ́n yọ̀ kábàámà lọ́jọ́ tó ṣe é níwájú ọlọ́run ọba téèyàn lè parọ́ fún ọba tó ti kó ti ti kìlọ̀ fún wa lórí ìpèrè àwa wa aláàbọ̀ àníkà aláàbọ̀ àníkẹ̀lé ọ̀nà wa dà káàpì rọ́nà lọ́tọ́ bá ti jọ pé ìdàgbòyà mi. Al-Imam Tabarani rahimahullah wọ́n gba ìgbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlọ́nàdù Muhammad sallallahu sẹ́ni bàbá gbé jáde lé rẹ̀ tó ló ń lọ sí hajj pẹ̀lú owó tó ń da tó ń ma owó halal tí o fara mu bẹ̀ owó wa àrídìlẹ̀ owó kílọ̀rì tó wá gbé ẹsẹ̀ tó gbé lórí àtẹ̀kẹ́sì tó gbé lórí àtẹ̀kẹ́sì fanáadà tó wá ń pèsè báyìí لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك náà dá òun náà bí mílẹ̀ sábà olùkọ́sọ̀ kan wà tó náà láti sábà pẹ̀lú báyìí káwọ́ sàdá yìí ó jẹ́pẹ́ ọlọ́run lẹ́yìn jíjẹ́pẹ́ ọlọ́run wàá ti sórí rẹ̀ lẹ́yìn oríire záàlú káhálà nítorí pé owó tó pèsè kọ́ lọ sí ṣe hajj owó tó jẹ́ halal ni wàrọ̀ ìlàtú káhálà nǹkan àbùtó ń tún lọ sí mẹ́kà láti lọ sí ṣe hajj halal ni wà hajjú kama kúròr hajj tó ń ti lọ sí yóò di hajj tó ń da kọ́mọ́ kó nu gbogbo palapala ọ̀gáyẹ̀rù màdúr eléyìí tó ti gbé ọ̀lẹ́sẹ̀ nù. ṣùgbọ́n wáyé náà kọ́rọ́jọ́ rọ́jò bí nínú pàpàtì lọ́dí ìta ní ìrọ̀lẹ́ wa jáde tó máa lọ sí ilẹ̀ hajj pẹ̀lú owó kówó owó tọ́jọ́ sí owó haram wọ́wọ́ bá àrídìlọ́wọ́ bí lọ́rùn tó náà wá bí ẹ̀jẹ̀ rẹ̀ lórí àtẹ̀jẹ̀ sí àtẹwọ́ bàálù àtẹwọ́ mọ́tò fanáàdà tó náwó akpẹ́tùkú lọ́fẹ̀ẹ́ sọ́kọ́ òǹfẹ́lẹ́fẹ́ لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ناداه مناد من السماء olùpèsèkọ́wà fìlà ti sẹ́mà fìlà lẹ́fẹ̀yìká wọlé àtàdé yìí ọ̀jẹ́kì ọlọ́run ọ̀jẹ́kì ọlọ́run rárá òsì ní sórí rẹ̀ òsì sórí rẹ̀ kí ló ń gbé dáadọ́ kàkàrà lórí tó palẹ̀ sí kan lọ sí sẹ́ haram wọn náà kọ́kọ́ tó ká haram owó tó ọ̀nà kan lọ sí sẹ́ haram ni wàhájú kàkà yóò máa bro hajj rò ní ṣe tọ́jà ọlọ́dà fún ẹ̀sìn wa lọ́lọ́rù àti ọ̀pọ̀lọpọ̀ lọ sí sẹ́ hajj ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀rá rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ lọ lórúkọ fún lọ sí sẹ́ hajj ọkàn ìdáwó nù lásán nígbà tó bá jẹ́ kówó burúkú owó burúkú owó kówó owó rádaràdà ìlọ́fẹ́ lọ sí bá ti gba tí ọba dá ọlọ́run ti gba tí ọba dá lọ́dọ̀ àwọn ẹ̀rọ ẹ̀ torí ẹ̀ ìyàtú tí wọ́n ń lórí àti owó tọ́jà kò ní oko ìgbọ́ tó ṣe kí orí gbogbo ọba fún gbogbo àwọn àbúrò yẹn ti lọ hajj tán ó ní òsì lọ ṣe gbájú ẹ owó èlé tó máa gbé ọdún láì sí ilé mọ́tà láì sí gbé ìdílé mọ́tò láì sí nu bàálù ìpè ní wa ẹni tí lọ sí fẹ́ ọ̀rọ̀ yẹn lọ́jọ́ lórí rẹ̀ àwọn ẹni tẹ́ lọ àrùn olówó nu àrùn ẹni tó ṣe é gbẹ́bí ọ̀pá àmọ́ ọkọ ojú ti ti bẹ lọ́dọ̀ ẹni pẹ̀lú jẹni tó ṣe pé tí ó tọ jẹni tó yáyọ ọkàn kúrò lọ́wọ́ ní bẹ lọ́wọ́ àwọn èèyàn mẹjọ wọn máa bójúbójú wọ mẹjọ ọjọ pé tí ẹni wọn máa mú sọ èrúkẹ lómi láti ìgbà wọn bá ti kó lé títí tí wọn fi darí dé ọ̀rọ̀ rẹ̀ wọn máa sọ lórí pé lóṣì máa tú àṣírí èèyàn láyé. ọ̀kan nù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta fẹ́sẹ̀ ìsìlámù fi hàn wá fẹ́ máa túyàn àpò ó náà ní ìrìn àjò. bá lọ rìnrìn àjò pẹ̀lú ẹnìkan ẹ máa fi yàn dáadáa ní nítorí pé ìrìn àjò máa tó bẹ́ẹ̀ ni tábà jọ jíjọ a máa tó òsì ó tètè yóò máa pera rẹ̀ sọ á lé ní nǹkan ẹlẹ́kẹta ó náà ní kó wọ́n dà wá pọ̀ èèyàn mélòó lowó máa dáyàn pọ̀ pẹ̀lú ẹ̀ téèyàn á máa parí lálàáfíà ebi ọ̀pọ̀lọpọ̀ alaala ọgbọ́n ti lọ́wọ́ ni ọ̀gbọ́n ń tí àti tàwọn pọ̀ wọ́n torí ẹ̀ ló ti jẹ́ pé kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta ènìyàn ọ̀kan kan wá dà wá pọ̀ ọdún mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀wọ́ ń fẹ́ nìkan sàtífíkẹ́tì fẹ́ mi rẹ́ ni ọmọ yẹn fún sàtífíkẹ́tì wọ́n gbé ọ lọ láì nítorí pé ẹni tí ọba dáhùn èèyàn mà wọ́n gbé lọ láì ọ̀kan nu mẹ́ta yìí lẹ́bi tó sọ pé ẹni rẹ lágbájá ẹni kú lágbájá máa wá jẹ ká sì rí ìlú tó sáwọn èèyàn tẹ̀jọ lọ sí àjò àwọn burúkú lẹ́nu lónìí yóò ti wọ́n máa ṣe ebi òkú àpá ó jẹ tó fi rà lẹ́nu rà lọ́mọ wa di kẹ́ńtọ́ ra búrẹ́dì aláàjì ẹ̀rọ akọ́kọ́ ẹ̀rọ tí máa jọ lọ ní bàbá àjọ lọ ń kọ́ pé wọ́n ní jẹun ìwọ ní jẹun wọ́n ní sànú ara rẹ akramakumullah torí di eléyìí báyìí jẹ́ni tó ti pé yóò yá yọ ọkàn kúrò nínú tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ìgbà nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam ó fi hàn kó gbogbo ẹni tó bá yá yọ ọkàn ọlọ́run àti tó wọn.

wọ́n ti máa wá sí wọ́n ti bá wọn kàn yín mánu nítorí pé ọ̀fẹ́ káwọn èèyàn máa kó lọ sí hajj àwọn eléyàn ọlọ́sìn lọ àfi ayé wọn bá lọ ọ̀pọ̀lọpọ̀ ọrùn wọn ọ̀rọ̀ tí òtún ká fẹ́ yín yóò ti kó yín ọ̀rọ̀ tí òtún ká rẹ́yìn yóò ti rẹ́yìn àwọn òbí lẹ́yìn ìpínlẹ̀ ṣẹ̀fọ́n rọ̀jí nítorí pé òun àfi ayé ló gbé lọ sí maka kéde kọ́ lọ lọ ọba tí wọn wọ bàálù kan dára rẹ láàmú gbogbo yín tó ń lẹ̀ mẹ́nu kò síbi tí wọn ti ta wọn ń ta gan bọ́ba dọ́jà kó o lè rira ọ̀lẹ́ mẹ́nu ni bọ́ọ̀mù wọn máa fi lẹ ojú yọ ọ̀kadà pé tọ́ba yẹ kọkùnrin ni ọ ọ̀gbọ́dọ̀ lẹ góòlù máa nù ó sì gbọ́dọ̀ lẹ fàdákà máa nù tọ́ba akẹ́kọ̀ọ́ lọ́wọ́ lànà rẹ̀. àmọ́ obìnrin láì lọ sí mẹ́ta ó lè lé yín mẹ́nu darí arógbé ẹ̀yin tí wọ́n lẹ̀ mẹ́nu fóbìnrin kò túmọ̀ sí kó ti lọ hajj ẹnikẹ́ni ló lè lẹ mẹ́nu ló kọ́ fóònù sókè ìwà àkọ́kọ́ rẹ̀ lọ́ máa sókè fún akramakumullah ẹjẹ àjò akọjẹ torí tọlọ nínú hadith abu hurairah radiyallahu anhu anaba muhammad sallallahu alayhi wa sallam wani man hajja lillah falam yarfus walam yafsuq kharaja min dunubihi kayawmi waladathu ummuh gbogbo ẹnikẹ́ni tó bá ti hajj rẹ̀ torí tọlọ wàláhi eléyìí ni ìgbà tó sòrò jù èèyàn mílíọ̀nù wọ́n lè lọ sí ṣe hajj èèyàn mélòó wá nínú wọn ló ti ṣe hajj rẹ̀ kọlọ̀ ẹnikẹ́ni tó bá ti ṣe hajj rẹ̀ kọlọ̀ wọlé yọrọkọ tó jìnnà sáwọn wà pálapàla wọlé yọrọkọ tó jìnnà sáwọn wà kòkì kọrọ jẹmi dunu bi hi kẹyọ mi wọlé dẹ tó ọmọ ọlọmọ bọ fọ ọmọ kúrò nínú àwọn ẹsẹ̀ rẹ̀ lọdà bí tó ti yàrá bí táyé tó ọdẹ rẹ. ẹni tó lọ sí sẹ hàn nínú gbàgbọ́ tó gbọ́dọ̀ mójútó àtẹwòhí àtẹwòhí àtẹwòhí kásán náà ọba lọ́kàn nítorí pé hajj gbàgbà fúnra ara rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ oríṣi òhìdì ló dúró dé. ẹgbọ́n nǹkan tí alálàájì sọ labbayka Allahumma labbayk labbayka la sharika laka labbayk innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. ìjálálàájì sọ sí tẹnumọ wọn náà ní kí wọn lọ́mọ jẹ́ pèrè lẹ́yìn jíjẹ́ pèrè. ìwọ náà kò sí orogún fún ọ gbogbo ẹ̀yìn gbogbo àkóso ìwọ ọlọ́run ọba yìí ìwọ ọlọ́run ọba yìí kò sí orogún fún ọ bẹ́ẹ̀ ni fẹ́ hajj láti orí wọn láàánú nínú ẹni tó lọ sí sí lórí sọ ẹni tí ń lọ ájì ní tó ń kí wọn pé ẹkú palẹ̀ mọ́ ọdún eégún àwọn yìí lọ́bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ gbọ́rọ̀ ṣé mùsùlùmí lélẹ̀ ẹni tí ń lọ ṣiṣẹ́ hajj tí tó ń kí wọn pé ọdún orò àwọn yìí orò òfò eégún àdánù kí ló kàn wọ́n pẹ̀lú ẹ̀ ebi mùsùlùmí ni wọ́ àbọ̀wọ̀mọ̀ pẹ́sìn lélẹ́yìn náà ni ẹ̀sìn àdánù kanu kí ló kàn wọ́n ọ̀kan tó náà bá tọ́ ni làkúndínlùkún wọ́n yẹ dí kálukọ́ fọ́ọ̀mù tiẹ̀ irú mùsùlùmí rádaràda wo ni wọn tó ọgbọlọ́wọ́n bá gbọ́ bí ọgbọlọ́wọ́n gbọ́ rárára islam ojú ayé islam munafi irú àwọn eléyìí kọ́ ni wọ́n ń pè ní mùsùlùmí àwọn alámúlù máláìsì àwọn kọ́ ni wọ́n ń pè mùsùlùmí àwọn aládàdúẹ́ àwọn kọ́ ni wọ́n ń pè mùsùlùmí àwọn dìtìrín ń jatọ́ ẹ̀sìn ọ̀fàjà tí ó sì máa bá wọn lọ sọ́ọ̀sì ẹ̀sìn ọ̀fàjà ń bá wọn lọ sí lédì ẹ̀sìn ọ̀fàjà ń bá wọn lọ sí ìyẹ́gún ẹ̀sìn ọ̀fàjà ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fàjà nítorí wọn mọ́tíláṣí ẹ̀yìn lẹ́sẹ̀lẹ̀ mọ́jòrè ọ̀daràn yọ. ọlọ́mọba wa ni afẹnẹjọ alẹ́ mùsùlùmí lẹ́sẹ̀lẹ̀ mùsùlùmí báwọn mùsùlùmí lè tọ́ba pẹ̀lú àwọn ọ̀daràn wọn lè káwọn ọmọ ti tọ́ ọmú ìjọ́tọ̀ dára rẹ bá kú ó lè bá fi ọlọ́sí fi tọ́ yọ lẹ́nu tó sì máa ń tètè tó wájú ọ̀daràn fún òṣìṣọ́ láti gbà tọ́ dára lára. àkàràmọ̀ fún lọ ẹgbẹ́ wa jẹ́ mùsùlùmí ọba lọ hajj ọba máa lọ hajj tọ̀wé ìdíra ọgbọ́dọ̀ tẹ̀sí. gbogbo ilé ayé ọba àdúró rárá ọgbọ́dọ̀ fi tọ̀wé ìdílẹ̀ because tí ọba ti fi tọ̀wé ìkọ̀tẹ́sì tawhid bẹ́ẹ̀ ni alálàájì yóò mójútó tawhid rẹ̀ kọ̀ọ̀kọ̀lọ̀ ṣeré. ẹni tó lọ sí hajj àwọn apalẹ̀ mẹ́ni o yẹtù kí kálọ̀ fún àwọn aláfa àtàjọ káyipá ń sàdó àlọ́ mọ́tà lásán ẹni tó jẹ màálù lọ́wọ́ rẹ̀ ẹni tó gbowó lọ́wọ́ rẹ̀ tó wọn sọ fún ọ pé rà òun ní sọ fún ẹ̀ náà ẹni tí ń jẹ àwọn ti pé tí làwọn ti rí jẹ bàbá rẹ kú ọ pàdánù bàbá yẹ oṣòkò ìyá rẹ oṣù wa lọ pa màálù ọdájú kò lórí lọwọ ẹni tí ti bọ ọjẹ màálù yẹ kò ní tó sọ fún ọ láíláí nítorí pé àríjẹ ní fídíà àríjẹ ní mẹdàrú àríjẹ ní ìranù ó làwọn àwọn ọ̀tẹ́ ìsìlámù mà. ẹ̀dá bí wọ́n lé mélòó là náà fi pa nígbà táwọn ọmọ rẹ̀ kú mélòó là nígbà tí gbogbo ta a ń kú àwọn òbí láàyè ní ẹsẹ̀ tó àná rẹ̀. gbogbo tí wọ́n ní kó ọmọ agbẹ́mu ni wọ́n fi wẹ̀ ètò wọn ní kó fi wẹ̀ ni wọ́n ń gbẹ́mu. wọ́n fẹ́ ti Islam ṣeré wọ́n tara wọn jẹ wọ́n lọ fi borí yẹtuyẹtu rọ́ọ̀kan sórí láwọn òbí lẹ́bùn àwọn ọkùnrin náà débi làpẹ́ kútúpẹ́kútú gbogbo wa làáfà wọ́n jókòó wájú àwọn òkúrọ́ débi táwọn á jẹ wọ́n làwọn ń ṣàdúrà fún èpè díírí torí pé ńlẹ́ ń ṣe tọ́nà wọn bò ní kẹ́ ń ṣe ẹ̀ màá fẹ́ ń ṣépè fókù ni ẹ. ẹ̀ ń sọ bọ́lọ̀ pé kí ló ṣe fún wa a ti mọ̀ kó nípa mẹ́sẹ̀jì báwo ṣe kí láwa ṣe fún wa ẹ̀ máa ẹ kú palẹ̀ máa ẹ kú retí ẹ kú retí tọ́lọ̀ náà lẹ́ ń pè jábà ẹ kú retí ẹ rí tọ́lọ̀ ń ṣe fún ẹ akramakumullah ọlọ fún àwọn afọ àrọkànjọ ẹlẹsàtọ alálàájì ọdàbọ wọn tún retí kó tó dé alálàájì ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ kọ́ ló ń jẹ gbogbo ẹ̀ wọ́n sì ní kókó jẹ́ra wọ́n ń jẹ nígbà tí wọ́n ti kọ́ ọ̀gbọ́n ẹnu máa fi ọtí koríkorí nígbà tí wọ́n bá ń lọ sí hajj àbọ̀ lọ àjò ìtànà ti fi kọ́ wa ọ̀ọ́mà ìtànà ti ní ká máa ní ọ̀ọ́ká fún ní a ti lọ kà fún lọ wà abara láti kó àbá ẹ̀sùn alágbọ̀n ọlọ́wọ́ àgbọ̀n lọ́lọ́ alẹ́ nàbí òfin ọba tẹ fada hmm, bàbá tẹ àbíláṣí hmm, ìdàtí táwọn àbílẹ́ lọ́lọ́ hmm, ọlọ́run kó sá wa ọlọ́run kó wa àbúrúkú ìdáná wọ́n ọ̀dá mà láwọn ti bẹ̀rù orí àti bí sẹ́ni tó fẹ́ rú àpò anábìrì ìjà bá bẹ́ẹ̀ rìnrìn àjò àdúrà tẹ́ máa ṣe ẹni pé àtẹ́ máa lọ láyé Allahu akbar Allahu akbar Allahu akbar subhana alladhi sakhkhara lana hada wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علي سفري هذا واطوي عني بعدك اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعداء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل هذا فعلا من كلمات بقول يا جو جبا بيني الله أبوه الله أبوه دابو صح اللي يا وقف يميل لون دام بابا بيلي ما مو أدوكو إليري كتبات بقوة بيلي يرولان gbogbo ojú òsì náà sì ni wọ́n kà gbogbo ojú ọjà mọ́ kankan ni wọ́n kà eléyìí náà sì mú wa òní màkúrò àwọn àkọ́kẹ́ òwúrọ̀ lé àkọ́kẹ́ òwúrọ̀ kéwù náà tẹ̀lé la kọ́ kéwù náà tẹ̀lé àti ká máa di àdìka àrìmálẹ̀ àsokọ́ àsọ̀rọ̀ àgbẹ̀mí gbogbo rádaràdà tó ń gbà lọ́dọ̀ àlùjànnú làwọn kà ìtọ́wálátọ́dọ̀ àlẹ́

ọgbọ́dọ̀ mójútó sọ̀dà wá jù rẹ̀ ọgbọ́dọ̀ tẹ̀. bẹ́ẹ̀ ni ẹni tí lọ sí fẹ́ hajj àwọn gbọ́dọ̀ ìrántí ọlọ́run gbọ́dọ̀ kọ̀ lẹ́nu rẹ̀ bí ká máa ti alukur'an ọgbọ́dọ̀ kọ̀ lẹ́nu rẹ̀ bí ká máa tọrọ àforíjì ọgbọ́dọ̀ kọ̀ lẹ́nu rẹ̀ bí ká máa ṣàdúà ọgbọ́dọ̀ kọ̀ lẹ́nu rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ó jìnnà sí gbọ́dọ̀ sọ yìí gbọ́dọ̀ sọ yìí kọ̀gbọ́dọ̀ máa jáde lẹ́nu ẹ gbogbo nǹkan yẹn máa ń dọ̀tí ẹnu tó bá jókòó Wa gbìyànjú àmà bẹ lọ Ọlọ́run ẹni tó kó bá mi tó ti máa sọsọ fún sọ mẹjẹ tó kó ń bá gbélé mẹjẹ ń bá yìí nítorí pé ìgbà míì yẹn máa fẹ́ ṣe dáadáa wọ àlè ẹni mú àgbà tí máa ba tèèyàn jẹ ẹni tó mú bẹ́ẹ̀dì tí máa ba tèèyàn jẹ ẹni sí máa ba tèèyàn jẹ torí ọmọ ọbẹ ah, ọbẹ màlẹ́kà ní ikú aná wáyé ó ti kó túra ká ẹ̀ ẹ́ ti Ọrọ ọlọ́rọ̀ náà agbọ́dọ̀ ṣọ́ra fún gbọ́ yìí àwàdàkáwàdà ṣọ́ra fún àmà parọ́ àwọn ọ̀rọ̀ láǹtì láǹtì ọwọ́ ń pa torí wa rọ náà fọ wọn náà ọdún nàìjíríà lọ. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀ gan-an tó ti bàtà àwọn èèyàn fi kọ́ra rẹ èèyàn á máa sọ iṣẹ́ rẹ ni èèyàn fi sòfò. Bàtú bá ti sọ̀rọ̀ àwọn èèyàn láìda láìda láìda láìda iṣẹ́ rẹ̀ ti ẹjọ́ òfófó ló ń kó sọ̀rọ̀. Òfófó sọ̀rọ̀ àfún. Ìdòrò wọn adúgbò ọmọ ti papọ̀. Ó ti jẹ́ èèyàn yẹ̀yẹ́ ẹ ti ya. Oníkálukú wa ni jẹ́ ń bẹ lára rẹ̀. ò ní rí sí ẹ àwọn òbílẹ̀ ìlú ẹ̀ṣẹ̀ fún alọ́ọ̀dì gbogbo àwọn àti ọ̀dà àwọn ẹ̀sìn náà nítorí pé sẹ́mímà lẹ̀ lọ sí ní ilẹ̀ mímá ẹ fẹ́ lọ sí àlejò ọba mímá torí kí ẹ̀rọ bá tó nílé la gbogbo àwọn rádaràdà fi hàn pàdé abúlámọ̀ kún lọ báyìí wọn lọ àti ń àti ń àwọn tá lọ láti Nàìjíríà wọ́n sọ fún akpé alimẹ́dínà ìlú àkọ́kọ́ lọ agẹ́gbẹ́ láti nàìjíríà wa aṣọ wa tá a ti wọ̀ wọn náà láwọ̀ títí dé madina wọ́n yìí ti dé hajj madina ìwọ́n ní madina anabiwa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam lẹ́ni mọ́tíláṣí alákùnrin rẹ̀ wà mọ́tíláṣí ọjọ́ ọ̀kan nínú mọ́tíláṣí mẹ́ta ilé iṣẹ́ islam tó fi kọ́ wa pé a lè torí rẹ̀ kájú gàrí ẹsìn wa kárìnrìn àjò lọ sí lọ́wọ́ ọba níbẹ̀ mọ́sálásí mẹ́kà mọ́sálásí mẹ́dínà mọ́sálásí bẹ́tẹ̀ mọ́kàtí mọ́sálásí ìlà abẹ́ lọ sí sọ láti inú ẹ̀ kókó dáàtì torí rẹ̀ lọ mẹ́dínà nítorí sọ láti ẹ̀rọ kan dábà sí inú mọ́sálásí ànábì wa salawatu rabbi wa salamuhu alayhi ó ní ládẹ́gbẹ̀rún rú rẹ̀ tá a wàlúwà yìí tó máa yọ pààyàn lẹ́kùn orí ńlá ni ọ̀pọ̀lọpọ̀ sì sọnù à kókó sọlá ti sáǹtì láwọn mọ́tíláṣí wáyé ẹ̀yọ̀ kan tó bá yẹ kí mọ́tíláṣí ànábì lábàbí láǹfààní àti ìṣèjúmọ́ àná yóò jẹ times one thousand láyé láhàbí lọ́wọ́ ẹ̀ mọ́ one thousand yẹn kì í máa ṣeré sọlá ìṣèjúmọ́ one thousand kì í ṣeré ẹ̀wọ́ ẹ̀wọ́ yọ ọjọ́ ọjọ́ kò ní òfin ti ayé yẹn tó bá jẹ́ sọ̀látò zuhur náà ní one thousand sọ̀látò 1000 one thousand magrib one thousand ìṣáì one thousand. a ẹni tó lọ́wọ́ bàbá tún orí ńlá ìfún kó lò dáadáa o ọ̀bára rẹ̀ Madina anabi Muhammad sallallahu alaihi wasallam wọn sùn kálí ọmọ wa ara ìwà lílo àti búrẹ́dì lọ́lé pé àkọ́gbádùn ẹ̀wà Madina pọ̀ ẹ̀wà lọ́dọọdẹ ẹ̀dẹ́wà wà lé náà bọ́ọ̀ bá fẹ́ jẹ́ lóko wá ní bọ́ọ̀lù lọ́lé tọ́wọ́ máa jẹ́ lé náà wọ́n tó àyè tí òwúlò làwọn èèyàn máa fojú tó. nísìn ó lè jẹ́ kókò sẹ́dí mẹ́wàá tó o sì ti kọ́ mà lẹ́nu ní ọjà lẹ́lẹ́ nílé tó ṣe pé tọ́ ọ bá rìn tó ń rìn lẹ̀ kìtìkìtìkìtì kó tó débi ẹnu fẹ́ǹsì tí èso ṣe mẹ́tíláṣí ànábì sọ̀rọ̀ bá àdìsí lọ fẹ́ǹsì onírin dá ṣe sílẹ̀ kó tó débẹ̀ láti lè oní ìdí twenty five minutes ìwọ wá jáde ní ìkọ́mọ kò fẹ́jú mẹ́wàá ẹ dàpọ̀ sọ láti ọba lọ́nà àbí òní ba lọ́nà ọba lọ́nà ó túmọ̀ sí pé kókó ń dá àti torí rẹ lọ lúwọ̀ ọ̀ká fún ẹ̀ka múra ẹlòmíì tó bá tí wọ́n tún jáde bọ̀ láti mọ́sálásí ó wá lọ tó sọ́dọ̀ ẹni tí ń ta búrẹ́dì yíyan àtẹ̀wà lílọ̀ ẹlòmíì lè ṣe ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú wákàtí kan bẹ́ẹ̀ torí ṣe tí wọn ó fi máa yan búrẹ́dì ẹ̀dá kò bẹ́lẹ̀ yàn bá wọ̀ búrẹ́dì mi wà tọ́jú rẹ̀ nílé yìí. Bíkọ́ kókó tó gbé wa wá lù yìí, ó náà ní kálí lọ sí sọ láti mú mọ́sálásí ànágbà Mùhàmmẹ́d sallallahu alaihi wa sallam. Kí ṣiṣẹ́ hajj ní kéèyàn lọ Màdínà. Ìyẹn lọ sí sọ láti mọ́sálásí ànágbà. Sẹ́yìn eléyìí, mo ti láǹfààní àti ṣe sọ wá lọ síbi sàárè rẹ̀. Mo bá dé wájú sàárè ànábì, màá sálámà sànábì. السلام عليك يا رسول الله ما لك واجب ما برا من واجد كاري أبو بكر السلام عليك يا أبا بكر ما تولي واجب يأتي ما برا من واجد كاري عمر السلام عليك يا عمر وما تدبين تقاري إذا كنت ولكن ما تتكفر لا تبقى مثل هذا النبي صلى الله عليه وسلم لا تبقى لا تبقى تسلم تستعفي كل مدينة ẹni tó wá ti wá sí mẹsìnà nígbà tí wọ́n bá kúrò ní mẹsìnà wọ́n máa lọ sí mẹsìnà mìkọ́tù wọn ti di mìkọ́tù táwọn ará mẹsìnà àyè tí wọ́n ti gbé ìfram ó dá láyé táwọn ará mẹsìnà ti máa gbé ìfram à ń pè bẹ́ẹ̀ ní Dhul Hulayfa láyé ìsìn àwọn èèyàn ń pè bẹ́ẹ̀ ní wọ́n pè ní abiyaru ayi ibẹ̀ yẹn láti lọ gbé láti lọ gbé ìfram wa tó bá jẹ́ pé bàálù làbá ń wọ̀ bọ̀ wọ́n ní dídá là ń lọ tààrà nítorí pọ́pẹ́ wa bá tó gbéra lé dídá tá ń lọ tààrà yẹn ìhìrán ìlàgbé wa Mákkà kò sì lè tẹ́sẹ̀ fún wa ká lọ sí mìkọ́tì wa tàbá sọ̀kalẹ̀ ní dídá nítorí pé mìkọ́tì tiwa àwọn tá ń bọ̀ láti Nàìjíríà òun náà ní ká lọ gbé ìhìrán wa ní Jọ̀fà àwọn alẹ́ ilé Jọ̀fà nígbà tó ti pé nu bàálù la tó bá ti sọ̀ wá kalẹ̀ dídá wọn ò ní gbà fún wa kí ká máa dá lọ sí Jọ̀fà torí ẹ nínú bàálù tá a wá yẹn àwọn òṣìṣẹ́ bàálù ọmọ sọ fún wa tá a bá ti súnmọ́ tí tá a ti dé ìṣòro ó ti máa sọ fún wa péjọ nígbà tá a bá fi rìn rìn sẹ́jú mẹ́wàá sísìn á ti débi tá a ti dé ìṣòro eléyìí túmọ̀ sí ike oníkálukú wọn ti wà nínú ìṣòro àmọ́ rẹ̀ tabati ma ike maka la lọ àbí maka la lọ straight àbí lọ sí madina àjẹpé a ti wẹ̀ láwẹ̀ ẹlẹ̀ a ti wẹ̀wẹ̀ ìhìrámù láwẹ̀ ẹlẹ̀ a ti wọ aṣọ ìhàmù aláwọ̀ ọlẹ̀ kó tó ti pàdé mi kọ́ tọ́ba ti sọ fún apá ti dé àti súnmọ́ bíi tí mi kọ́ ti wà pẹ̀lú bí ìṣẹ́jú mẹ́wàá oníkàlùkù ti rẹ́dì láti mọ àwọn aago wa ìṣẹ́jú mẹ́wàá rìn bàálù ni o tí ìṣẹ́jú mẹ́wàá bá ti pé àyẹ̀pẹ̀ sọ pé dàní ọ̀dà ni tó báyìí wọ́n sọ fún wa náà ni àti débi mi kọ́ ti báyìí tó bá fẹ́ gbé ìhram gbogbo ìhram akọ́nàmọ́kọ́ àwọn àyè tá a ti máa gbé ihram eléyìí tá a dàgbà Muhammad sallallahu alayhi wa sallam sọlá kalẹ̀ fún wa ọ̀nà àlejò ìfúlẹ́yìíta fáwọn ará Madina aljuhfa fáwọn ará Sham àti àwọn ará Misra bákan náà ọ̀nà àlejò miqat fún gbogbo àwọn tá láti Áfíríkà anábì tún la qarnul manazil ọ̀là kalẹ̀ fáwọn ará Najd àwọn tó ń bọ̀ lágbọn àríyàn àtàwọn àlùtí ń bẹ lágbọn abẹ̀mí anábì sallallahu alaihi wasallam ó tún la yẹ lẹ́mlẹ́m ọ̀là kalẹ̀ fáwọn ará yẹmẹn ẹlẹ́ẹ̀karùn wọn náà ní dáàtú ẹ̀rù anábì la kalẹ̀ fáwọn ará al-Iraq nígbà tá a bá dé miqat ìwọ́tọ́ lọ sí fẹ́ hajj ibẹ̀ ló ti wẹ̀ ọ̀wẹ̀ ìwẹ̀ táǹkù níwẹ̀ al-Ihram bẹ́ẹ̀ lànà bọ̀ Muhammad sallallahu ní ìgbà tó dé mìíràn báyìí ìwẹ̀ yìí báyìí ọwọ́ àfún ìmára àti ìmọ́tótó nítorí pé obìnrin ti ń sin nǹkan oṣù àbẹ́yìí tó bímọ tí wọn ò sí nù mára gbogbo wọn pátá náà ni wọn wẹ̀ ìwẹ̀ yìí nítorí asma bint Umayr ìyàwó Abi Bakr radiyallahu anhuma ní ìgbà tó dé mìíràn lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin bímọ ó bímọ wọn á sẹlẹ anabi ní fi nǹkan ó lọ bí gbogbo eléyìí pé gbogbo kálukú wa ní ọwẹ̀ nígbà tá a bá dé nínú ìpa àníyàn wa òun náà nípa afẹ́ wẹ̀wẹ̀ àti ọba tún náà Muhammad sọlọ lọ àlè sẹlẹ náà tó gbé yẹn nígbà tó bá lẹ́yìn ìgbà tá a bá wá wẹ̀ tá a ti kọ́ gbogbo aṣọ wa kalẹ̀ àwọn aṣọ tá a bọ́ kalẹ̀ àti ní ìwà o aṣọ wa bùbá àti ṣòkòtò tàǹtíkì àti ṣòkòtò tàǹtógbó wa gbogbo ìta wọ̀nyí abọ̀lẹ̀ àti ní ìwà ọmọlọ́kùnrin lẹ́yìn ìgbà tá a bá wẹ̀ irun mú wa ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ wa ẹni tó bá fẹ́ yóò gé ìkànnà rẹ̀ ṣùgbọ́n irun orí wa ẹnìkan nínú wa kò gbọdọ̀ gé irun orí rẹ̀ bẹ́ẹ̀ náà ni irun wa ẹnìkan nínú wa kò gbọdọ̀ gbé irun gbá rẹ̀ èèwọ̀ lọ́jẹ́. nínú òfin ẹ̀sìn Islam fọkùnrin láti fa irun gbá rẹ̀ nígbà yòówù àbí láti dín àbí láti gé ṣùgbọ́n irun orí wa yẹn èèwọ̀ ló tún jẹ́ ní ìsìn kíkí ká fọwọ́ kàn nítorí pé àti ìtú àsìkò eléyìí tí wọ́n ní gé irun orí wa ọkùnrin aṣọ táwa wọ̀ lọ́jẹ́ ìlọ́dì àti ìbora à ń fẹ́ kó jẹ́ funfun kó sì jẹ́ ìtọ́ mọ́ dáadáa kó jẹ́ funfun kó jẹ́ ìtọ́ mọ́ dáadáa káwá wọ bàtà méjì bàtà tí ó jẹ́ dáláwọ̀ ọ̀tà bàtà dáláwọ̀ ọ̀tà ọ̀nláwọ̀ ṣe sílípà kò gbọ́dọ̀ jẹ́ bàtà alábọ̀tà àyàfẹ́ ni tí ó bá rí bàtà tí ó bá rí bàtà dáláwọ̀ ọ̀tà òun ló lè wọ bàtà alábọ̀tà ṣùgbọ́n obìnrin gbogbo ẹ̀wù tó bá wù ló lè wọ̀ fún ìhram òkè ó bá dúdú ó bá aláwọ̀ ewé kò bá jẹ́ funfun èyí yóò wù tó bá wo obìnrin ni obìnrin lè wọ̀ láti lè gbé ìhìrọ́ọ̀mù tiẹ̀ ṣùgbọ́n o ọgbọ́dọ̀ ṣọ́ra níbi kọ́ wọ́sọ eléyìí tí ó mú jọ ọkùnrin torí pé haramu kò bá jẹ́ pé ìhìrọ́ọ̀mù lóbìnrin gbé kò bá sì má jẹ́ ìhìrọ́ọ̀mù igi kọ́ wọ́sọ tí ó fi jọ ọkùnrin haramu ni lábẹ́ òfin ọlọ́ nígbà tí a ti wá wẹ̀ tán ọkùnrin ó ti wọ́sọ ìhìrọ́ọ̀mù rẹ̀ obìnrin òun náà ti wọ́sọ ìhìrọ́ọ̀mù rẹ̀ àwa dàníyàn ọkànlá dàníyàn sí a gbọ́dọ̀ wí àníyàn jáde ẹ̀yà àfi níbi iṣẹ́ hajj ọlọ́run bá gbà fún wa níbi iṣẹ́ hajj wípé a lè sọ àníyàn wa síta a lè sọ àníyàn wa tá a ní síta torí ẹ̀ ní ìgbà tá a bá ti tá a bá ti tá a bá ti wẹ̀ tán á lọ sínú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí mi kọ́ ibẹ̀ tó bá gbọ́ sí àsìkò sọ láti ọ̀ràn yìí a sì sọ láti tọ́jú ọ̀ràn yìí tí kì í bá sí àsìkò sọ láti ọ̀ràn yìí a sì náfìlà kò bá jẹ́ tahiyatul masjid kò bá sì jẹ́ sunnatul wudu tahiyatul masjid òun náà ni sọlá ti dá máa fi kí mọ́sálásí àbí sunna àlùwàlá nítorí pé a ti sàlùwàlá nì tó a ti sọlá ti yẹn bàtà bá ti sọlá ti yẹn tán á wà á dà níyà fọkàn wa á wà á wù jáde nígbà tá a bá dórí nǹkan fún wa tí nǹkan ọ̀gbìn yẹn ló dojú kọ́ la mẹ́ka tó fẹ́ máa lọ gbà náà láwọ̀ awúrò àníyàn tá a ní jáde tó bá jẹ́ pé hajj la fẹ́ ṣe á sọ pé ka labbaika hajjan tó bá jẹ́ pé umra la kọ́kọ́ fẹ́ ṣe hajj wọ́n fi fìdí tamattu á sọ pé labbaika umratan tó tá a bá ti sọ báyìí láti gbà yìí láti wá bẹ̀rẹ̀ talbiya labbaika allahumma labbaik labbaika la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la ka laka ama wi agbọn sókè ọkùnrin ọgbọn sókè dáadáa débi bí àwọn sàhábà wọ́n ní wọ́n máa gbóhùn sókè kan máa ń ti tẹ́lbíyà wọ́n yẹn rìn jìnnà púpọ̀ tóhùn wọn máa fi ha àwọn obìnrin ló gbóhùn sókè lọ́nà tó ṣe pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin yọ gbóhùn rẹ̀ obìnrin tó jókòó yọ gbóhùn rẹ̀ ẹni kẹta ni òfin gbóhùn rẹ̀ a máa wí tẹ́lbíyà yìí àní dákẹ́ ojú wo ní tíọ̀ ìpẹ́ nìkan wọ ẹnu rẹ̀ àti tí ọ̀bá ní tẹ́kọ́ máa wọ ẹnu rẹ̀ kí ni gbogbo wa لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك شبو أنا كفر ما هو كما دام أنا قال كنا ما هو كي أنا كفر ما هو كفر أنا قال كنا ما هو كي لا بيكون تسلبي أي فبعدين يا كيف ما سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ليس إنسان ماوي لكن ميقات نبعد أبا مولي مكة بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون wáyé o àwọn nǹkan kan tọ́jú ẹ̀wọ̀ lórí ẹni tó bá ti gbé ihram ó ń fẹ́ ṣe hajj tàbí ó ń ṣe umra ó ṣe ìwà lórí wọn láti ṣe ó sì jẹ́ ọ̀nà ìyàtọ̀ fún ẹjẹ́ lẹ́yìn ó náà ní kó ọba àjọkùnrin ọba lẹ́yìn ìgbà tó ti gbé mú kankan nínú ara rẹ̀ mọ́ èèyàn gbọ́dọ̀ máa mà gbé irun ọba àjẹrun orí ọba irun àgbà ọba irun ọba àjẹrun abẹ ọba àjẹrun abíyá rẹ kó tó gbé ìhram ọtọ nígbà tó fi fẹ́ wẹ̀ yẹn mímí kọfarun abẹ rẹ kọfarun abíyá rẹ kó gé ìkánná rẹ dànù gbogbo tí ọmọ yọ lẹ́nu tí ọmọ bùkátà láti mú lẹ́yìn ìgbà tó bá ti gbé ìhram ti mú kó yàtọ̀ sí ètò dé ìwọ̀ fún ọ láti mú bí irun kan rẹ bákan náà ìwọ ló jẹ lẹ́yìn ìgbà tá a ti gbé ìhram kí ọmọ wa rí ìkánná ìwọ ló ti jẹ lẹ́yìn ìgbà tá a ti gbé ìhram kí ọmọ fi lọ́ọ́ ọ̀dọ́ àwọn adájọ́ kùn lẹ́yìn gbàtà gbígbé ìram gbogbo aṣọ tó máa ní déédéé àwọn oríkèé wa àgbọ̀dọ̀ wọ̀ gbogbo aṣọ tó máa dọ́gba oríkèé wa àgbọ̀dọ̀ wọ̀ níbi aṣọ wa eléyìí wọ̀ ẹ̀rí kí wọ́n rán déédéé oríkèé ẹ̀ ń fi oríkèé bọ̀ ibi tó àwa ibi tá kọ́ wọ̀ ibi tá yà ọwọ́ yàtọ̀ sí àwọn obìnrin àwọn obìnrin àtìgbà yìí gbogbo aṣọ kan bá wọ ọba mu yàtọ̀ sí ọkùnrin ẹ̀yà bí tọkùnrin yóò bá ní ìgbàtọ̀ lè fi lọ́ọ̀dì òní ìgbàtọ̀ lè fi lọ́ọ̀dì tòkòtò lásán lórí ajẹ́kọ̀ọ́ lè wọ tòkòtò rẹ̀ bákan náà sọ pé a gbọ́dọ̀ wọ bàtà alábọ̀tà ẹ̀yà bẹ́ẹ̀ tó bá wọ bàtà títí tí ò lò lọ́wọ́ bàtà adáláwọ̀ ọ̀tà tí ò lò lọ́wọ́ ajẹ́ pé bàtà aláwọ̀ lọ́jọ́ ìbọ̀tì aláwọ̀ olórí sí wàhálà olè wọ. oṣù tó burú nígbà tí ọkùnrin bá gbé ìhrọ́m ìlọ́dì rẹ ikú kan táǹkókó oṣù tó burú bẹ̀rẹ̀ tó bá jẹ́ kó táǹkókó kó tó okùn ló fi tójú òbí ló oṣù tó burú bẹ̀rẹ̀ torí kò sẹ́yìn kàtó sọ ikú má tàkó oṣù sẹ́yìn kàtó sọ ikú má kò kùdé oṣù sẹ́yìn kàtó sọ bẹ́ẹ̀ bí kò fẹ́ fi bẹ́ẹ̀lì kò fẹ́ fi mú oṣù tó burú bẹ̀rẹ̀ bákan náà lásìkò tá a ti wà nínú ìhrọ́m oṣù tó burú káwẹ̀ tí wọ́n bá wù awẹ́ èdèkó tá a mọ̀ arún pa òṣèlú ikú tá a bá wẹ̀ ká tó fọ orí wa irun ọba àjábọ̀ nígbà tá à ń fọ orí wa nígbà tí èsì pa ń orí wa irun tó bá jábọ̀ látàrí pé àwọn èèyàn àfẹ́ lọ òṣèlú kọjá ike tó ti yẹn rẹ ọṣẹ wo lọfẹ fi fọ ọgbọdọ tí ọṣẹ tí wọn fi lọfẹ dàbí ẹ ọṣẹ tí wọn bá ti fi lọfẹ dàbí tí wọn bá fi fọ ọ̀daràn nítorí kò ní lọ lọfẹ dàbí gẹ́gẹ́ bó ti jẹ́ kó oúnjẹ tí wọ́n fi lọfẹ dà náà ọgbọdọ jẹ ìgbà oúnjẹ wà táwọn lábá máa ń sè táwọn India àwọn Pakistan àti máa ń sè lọ́sọ̀ máa ń fi tùràrí oníkì yẹn wọ́n fi sínú ẹ̀ ọ̀tọ́kọ jẹ́ wàá tì sára ẹni tó ti fẹ́ hajj ọ̀nà ló jẹ́ kó jìnnà táwọn wà pálapàla àti wà kò o. Ama ti fanfa tí òbí láàrí tí ò wúlò ọgbọ́dọ̀ jìnnà sí. kọ́tọ́kọ́kùnrin láti nígbà tí a bá ti gbé ìhọ́ràn tó ká fi nǹkan borí wa àbí ká fi nǹkan borí wa agbọ́dọ̀ fi nǹkan borí wa ní nǹkan tí wọ́n ti ń dé di orí sí ìfìlà orí sí ìfìlà tó wà láyé kọ́tọ́ kéèyàn fi borí o bàbá àjẹkù wọn ti fìlà yẹn mẹ́wù ọ̀gbọ́dọ̀ fi borí haram tó bá ti bí ọ̀daràn èèyàn ọ̀gbọ́dọ̀ fi kankan borí o àmọ́ tó bá gbóòórùn àwa lo aburada kò sí nǹkan tó burú mbẹ àbáwọ mọ́tò àwọn alábí àjà mọ́tò kò sí tó burú mbẹ àbáwọ nu yàrá àmbẹ lábí àjà yàrá kò sí tó burú mbẹ àbáwọ nu tẹ́ǹtì àmbẹ lábí àjà tẹ́ǹtì kò sí tó burú mbẹ ẹni tó ti gbé ìhram ìwọ lọjọ lórí rẹ kókó sọdẹ o ẹ gbọ́dọ̀ dẹdẹ àwọn ẹran orí ọdà haram ní lábẹ́ òfin Ọlọ́run kódà ẹ gbọ́dọ̀ jẹ ẹni tó ṣe é gbé ẹ di ẹran níbi tẹ bá ti rí ẹ lé kó láyè rẹ. ẹ ti gbọ́dọ̀ rẹ nìkan kan lọ́wọ́ láti rọbẹ rẹ sí ẹ ti gbọ́dọ̀ àwọn ọbẹ ẹran bí kárí ti lọ rẹ ẹ gbọ́dọ̀ lé haram haram lọjọ lórí wa kásò yìí kásò yìí ti gbéyàwó haram ẹni tó ti fẹ ọgbọdọ Haram ni lórí ẹjọ́ ti gbé ìram kọ́gbóbìnrin lò àbí kó tiẹ̀ tì mọ́bìnrin haramu ni lábẹ́ òfin ọlọ́run bá wa gbogbo àwọn ọ̀sán wọn yìí èèyàn gbọ́dọ̀ dènà sí nígbà tí èèyàn ti gbé àlẹ́ ìram tẹni tó ti gbé ìram tó bá wọ sàn èjì ọ̀yẹ́ kọ́ wọ̀ àbófin nǹkan borí rẹ̀ bíi fìlà bíi aṣọ ọ̀búra ó fi borí wọn ní kọ́ ọmọ sùn wọn ní kò sùn. wọn ò sí pé ọmọ sùn nara kò sẹ́ni tó ní nara ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ da nǹkan borí ọ̀gbọ́dọ̀ da nǹkan borí tó o bá wọ ọkùnrin obìnrin náà nǹkan kan bójú rẹ̀ nígbà tó bá ti gbé ìhram àyàfi tó bá wà níbi táwọn ọkùnrin ọlọ́kùnrin ti lè rí ọ̀gbọ́dọ̀ fi ọwọ́ òfin lọ́fíìsà sára àbí látàrí àyè tí ẹ bá gbàgbé sí àwọn tọ́ba ti rántí àbí tọ́ba ti mọ̀ pé nǹkan tó ń ṣe yọ̀ ọ̀dà yóò ti bẹ̀ pàdé. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe lọ́lọ́ gbé kankan nínú irun ara rẹ̀ látàrí àyè àbí látàrí ìgbàgbé. àbọ̀lọ́ gbé kankan nínú ìkànnà rẹ̀ látàrí àyè àbí látàrí ìgbàgbé látàrí ìgbàgbé. kò sí nǹkan lórí wọn tọ́ba ti rántí wọ́n ti bẹ̀ pàdé. nígbà tá a wà lọ́jọ́ èèwọ̀ ló ti jẹ́ kágéjì ibẹ̀ àwọn ewé tútù ti ń bẹ mọ́kà ọ̀gbọ́dọ̀ gé láàrúdà òfin tó dé mọ́kà ọ̀gbọ́dọ̀ gé ó ra àwọn ẹyẹ lé wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa fò wọ́n àti wọ́n máa ti bó ṣe wù wọ́n. ọ̀gbọ́dọ̀ pé àwọn ìnáwó yẹn ti ń yọ yẹn lẹ́nu à ọmọ lọ dáhùn máa lọ rẹ jẹjẹ àwọn náà lọ sí wọn náà jẹjẹ tó olùdáhùn yẹn mi wọn máa ra alùpàmù àti wọn máa dà á lẹ̀ fún wọn so eléyìí ìdánwò wọn ni wọn fowó wọn ti eléyìí ọ̀rọ̀ atúmọ̀ sí pé ó ti dàbí kí n mẹ́yẹ ó ti dàbí kí n mẹ́yẹ ó ti fẹ́ sẹ́nu kó mú kí fi wọn lẹ̀ kàn máa lọ wọn jẹ́jẹ́ ọdí ọgbọ́dọ̀ pé kí má kà ọgbọ́dọ̀ pé àwọn ọba yìí báwọn ẹranko bẹ́ẹ̀ jẹ́ ọbẹ̀ ẹranko ọgbọ́dọ̀ kọ́ ẹ ẹ ewé tútù yìí ah ewé yìí ló lè gbé yàn bá gbó àgbo gbógun ọgbọdọ gbé kankan òfilẹ ọbẹ ewé nìyẹn ojú yọ ọgbọdọ gbé ọgbọdọ gbé. tí nǹkan kan bá wá sọnù tó bá rí tó bá fi lè hé ọ̀daràn ọmọ àfi wẹ́lọ̀ tuntun láéláé ọgbọdọ bọ́ wọlé ọgbọdọ bọ́ wọlé tuntun létí tiẹ̀ táyé lọ láwọn abòmíì tọba rí nǹkan yìí àti gbogbo wẹ́lọ̀ kọ́tún kan ẹnìkan ọ̀bá wa lọ fún òun ní yóò ti jẹ bí ti máa kàkọ́ táyé ìdọ̀rùn kò lè fi jẹ nítorí pé àlejò ọlọ́ọ̀ lọ sọnù àlejò ọlọ́ọ̀ yìí ti sọ nǹkan nù ká má rí ma bàbá wa ra àwọn ọ̀daràn àwọn ọ̀tọ́ ọlọ́ wọn lọ mọ́tà wọn lọ máa jẹ àwọn èèyàn lólè wọn máa máa mọ̀ kọ̀ọ̀kẹ́ rí àwọn èèyàn lápò téèyàn ti tọ̀ wá fún wọn rò yìí pé ó di nǹkan kùn ní owó ló di kùn fún ọmọ kó jẹ bẹ ní ọbẹ̀ ló dé kùn rẹ ọyọ àbá wọn wá mú abẹfẹlẹ wọn ń gé wọn ń gé fún ọmọ pé kùn ni wọn ń gé ọlọ àlè ẹ̀jẹ̀ ti ń dà lẹ tó kí ló dé tí wọn náà fura ẹ mọ̀ pé abẹ̀rù ọlọ́ọ̀dúnra wa ni ẹlòmíì ti rí káàbà ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ó ti ó ti ó ti ó ti ó ti bá lọ ohun ọjọ́ máa ìrònú rẹ̀ ti lọ sọ́dọ̀ lọ tí wọ́n fi ń fi abẹ́tẹ́lẹ́ sí gé òkun ọ̀mà àtìgbà tí nǹkan yẹn ta ètò àmọ̀ kọ́ dara kan bá bẹ́ẹ̀rẹ̀ wọn. àníbi ìfẹ́ bá sọnù ẹnìkan kọ́ ọgbọ́dọ̀ mú rọ́ àlejò ọlọ́run lọ sọnù àlejò ọlọ́run gbọ́dọ̀ sọ nǹkan nù nílùú ọlọ́run káwá tó wàá nìta àwọn tó ń kó lọ mọ́tà spẹ́ṣálì fún lílọ bẹ́ẹ̀ ni látàwọn kọ́ńtírì ọ̀tọ̀ọ̀tọ̀ nàìjíríà náà wà nù àwọn kan sponsor àwọn kan yóò kọ́kọ́ lọ jalè mọ́kà kéde àjì wọn lọ. ẹ̀yin máa yẹ kó ń lọ́dọ̀ pẹ̀lú àná ọlọ́ ó sì dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ ọlọ́mọ bẹ̀rẹ̀ dáa ẹ̀jẹ̀ adóńbì ọlọ́mọ bá ti ní káyọ̀ òsì tẹ̀síwájú ọmọ wọn. fún àwọn ọmọ ìyá wa tó lọ sí hajj ọba ẹlẹ́dàá kó fún wa ní sẹ́nà ọba kó sí ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọ ọba kọ́ mọ́kọ́ ti sùn wọn lọ́wọ́ sì rí wọn látàrí ṣe hajj ní sísọ owó náà àti wàhálà lásán a ti dákun mọ́ sí sínú àfún wa lọ́pọ̀lọpọ̀ láti lè tún lọ láti lè tún lọ láti lè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

وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وسرها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها واحفظ اللهم حجاج بيتك الحرام اللهم احفظ حجاج بيتك الحرام في جوفك وبحرك وبرك يا أرحم الراحمين اللهم تقبل حجه اللهم تقبل سعيه اللهم اجعل حجهم حجا مبرورا واجعل سعيهم سعيا مشكورا واجعل تجارتهم تجارة لن اللهم أصلح لنا بلادنا ناجين اللهم أصلح لنا بلادنا ناجين اللهم أصلح لنا بلادنا ناجين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم رحمكم الله